Raise it up a bit. Raise it up a bit. Uh, so you listen to the instruction quietly and wisely. So in the name of the Father, you begin to raise it up. In the name of the Father. okay. And of the Son. Are you seeing the face very well? investment you start. Are you seeing the face very well? Yes, sir. Who is the person standing before you? It's my best half, my missing rib. I found her, my wife. Emi ò tẹ̀ lọ sí school débi tí máa gbọ́ gbòyìnbó yẹn. Sọ pé ye temi ò ní bàjẹ́ ayé tèmi ò ní bàjẹ́ tẹ bá ráwọn èèyàn gidi ẹ sàbàtàn pé kọ́ pàtẹ́wọ́ ẹ mi ò lọ sókè mi ò tí jẹun ẹ jọ mi ò tí jẹun nígbà tó ìyá lọ́dọjà ẹ̀yin pàtẹ́wọ́ ẹ jẹ́ ń àwọn pàtẹ́wọ́ bẹ́ẹ̀ ṣe pàtẹ́wọ́ yẹn ẹ wò mọ́mì mọ́ pé kọ́ pàtẹ́wọ́. Have you been bad in compassion and touches his other? Now, who is this person standing before you? Or who is the person before you? Now, now. My best half. Feyisike. Ǹjẹ́ gbọ́? Ẹ lè gbọ́. Ẹ lè gbọ́. Màmá sọ̀rọ̀ sókè kan lélẹ́yìí. Èèyàn jáde láti ìlú òkun ilé òkè òkun ẹ̀ lọ́kọ́ máa sọ̀rọ̀ sókè. Ẹ gbé yẹn sókè o. Okay, okay. Who is standing before you? This is my best half, my wife. Ó ti wá sí ó ti wá sí Nàìjíríà báyìí. Eh? My best half. Eh? Feyi Shike. You are not rolling it very well now. You have to raise up your hand like this. Okay, sir. Ta ló What are you doing here? Oya. Who is before you? My wife. Your wife? Yes, sir. Now, I should have called in the name of the Holy Spirit. in the name of the Son. Stopping it at that stage. The reason is that you want to talk to God right now. In the name of Jesus. It is not only me today, it is only me and my wife. Yes, Are you hearing me? Yes, sir. Oh Lord Almighty, let everything be easier. Amen. To begin to pray. In the name of Jesus. of you, you begin to pray. To ipo ti gbe You are blessed beyond every. You are fruitful. aya mi. Beyond every cause. Má jẹ́ kí fèyí sì kẹ́ kó dòkú mọ́ mi lọ́wọ́. Èyí sì kẹ́ náà má jẹ́ kí Babátúndé sọnù mọ́ mi lọ́wọ́. The, bride, the groom want to make a vow to the bride, and likewise the bride too will make a vow to the groom. Ohun tó fẹ́ sọ lénìí ọ̀la àti títí láéláé. Both of you will look at each other faces. You want to make a vow. Oh yeah, exchange your vow. You now listen to me. I. I. Babatunde. Babatunde. Oladipo. Oladipo. Takes you. Takes you. Eh? Feyushike. As my wedded wife. As my wedded wife. To have. To have. To hold. To, hold, to care. And to cherish. And to cherish. Till death. Do us apart. And according, and according to, God, to God's only law. law. And, this, and to this, I give you, I give you my, only truth. my only truth. So and so shall it be, as from now, as from now and forever. And forever. In, in the name of the Father, and of the Son, and of the Holy Spirit. In Jesus' name. Amen. Amen. Amen. the Now the time for the bride to make an oath vow. Husband. I. I. Değişike. Değişike. Thank you. Thank you. Babatunde. Babatunde. Oladipo. Oladipo. As my wedded husband. As my wedded husband. To have. To have. To hold. To hold. To care. To care. And to cherish. And to cherish. To death. To death. us apart. us apart. Holy Lord. And to this, and to this I, give you, I give you my only truth. My only truth. So shall it be. So shall it be. From on, as from now and on. Forever. And forever. In the name of the Father. In the name of the Father. And of the Son. And of the Holy Spirit. In Jesus' name. In Jesus name. Amen. Amen. Round of applause for the bride. Say amen. Amen. ni tí ń jẹ́ mo rò bí a kò gbọ́ Yorùbá ni ẹ ṣe ẹ ṣe ìyàwó ni mò ń kọrin yẹn fún ìyàwó mò ń kọ fún bó ṣe ń sọ òyìnbó yẹn òyìnbó yẹn ṣàkàn fúlò ni èmi ò dẹ̀ gbọ́ èyí tèmi ń sọ lèmi gbọ́. The next stage is the insertion of the ring that is taking place. pẹ̀lú òrùka yìí pẹ̀lú òrùka yìí pẹ̀lú òrùka yìí pẹ̀lú òrùka yìí pẹ̀lú òrùka yìí pẹ̀lú òrùka yìí pẹ̀lú òrùka yìí màá máa ṣìkẹ́ rẹ pẹ̀lú gbogbo àgọ́ ara mi màá máa bọlá fún ọ pẹ̀lú gbogbo ohun ìní mi màá bọ̀wọ̀ fún ọ kí olúwa ọlọ́run kó ràn mí lọ́wọ́ láti sísìn lọ àti títí láéláé ní orúkọ ti bàbá. ok àti ti ọmọ. àti ti ọlọ́run. ẹ̀mí. mi. mi. yes ó mi wọlé sá. àwa máa wọlé ni o má wojú tèmi iṣẹ́ kan ló ń ṣe lọ́wọ́ tó wọlé. ó mí wọlé sá. yes sá. ṣó ti mí débẹ̀. ó ti mí kanlẹ̀ sá. ṣó ti mí débẹ̀. ó ti mí débẹ̀ sá. bẹ́ẹ̀ ni sá. ó yà wá sọ pé mí. mí mímọ́. jésù olúwa wa. àmín. ẹ̀ẹ́dẹ̀ pàtẹ́wọ́ fún. ṣé àmọ́ pé tí nǹkan bá fẹ́ steve èèyàn máa ń yí wọlé ni bó bá bó dẹ̀ ṣe ń yí yẹn oúnjẹ kó máa mí tí ò bá yí kò ní mí so bá tó wá mí mí mí mí mí mí ó dẹ̀ wá ṣe kí ni ó ṣe kí ni ó dẹ̀ mọ́ Jésù Olúwa wa. pẹ̀lú òrùka yìí. pẹ̀lú òrùka yìí. ẹ̀yin gbọ́ pẹ̀lú òrùka yìí. pẹ̀lú òrùka yìí. ṣé gbọ́ lẹ́yìn. ọ̀gbọ́n náà sọ̀rọ̀ sókè. pẹ̀lú òrùka yìí pẹ̀lú òrùka yìí. pẹ̀lú òrùka yìí. màá máa bọlá fún ọ. màá máa bọlá fún ọ. pẹ̀lú gbogbo àgọ́ ara mi. pẹ̀lú gbogbo àgọ́ ara mi. màá máa ṣìkẹ́ rẹ. màá máa ṣìkẹ́ rẹ. pẹ̀lú gbogbo ohun ìní mi. pẹ̀lú gbogbo ohun ìní mi. màá máa bọ̀wọ̀ fún ọ. màá máa bọ̀wọ̀ fún ọ. kí olú ọlọ́run. kí olú ọlọ́run. kó ràn mí lọ́wọ́. kó ràn mí lọ́wọ́. láti sísìn lọ. àti títí láéláé. ní orúkọ ti bàbá ní orúkọ ti bàbá. ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ọmọ àti ti ọlọ́run àti ti ọlọ́run ẹ̀mí ẹ̀mí mi mi ó wọlé bẹ́ẹ̀ ni sà. ẹ́ ṣé o ti débẹ̀. ó kù díẹ̀. ẹ́ ó kù díẹ̀. o ò tí yí wọlé dáadáa ṣé ń wọlé ṣì ń lè ṣìkẹ́ ṣé ń wọlé you are not talking now. bẹ́ẹ̀ ni sà. ṣé ń wọlé ṣé o ti débẹ̀. bẹ́ẹ̀ ni sà. ó débẹ̀ ó débẹ̀ ó débẹ̀ bẹ́ẹ̀ ni sà ó débẹ̀ dáadáa ó débẹ̀ dáadáa mímọ́ mímọ́ jésù olúwa wa jésù olúwa wa jésù olúwa wa ẹ̀yin ò lè mọ̀ tó bá débẹ̀ ọkọ ló máa mọ̀ tó bá débẹ̀ ìyàwó náà dẹ̀ máa mọ̀ pé ó ti débẹ̀ ẹ̀yin ò lè mọ̀ ṣẹ́yìn máa mọ̀ ni sá ẹ sọ pé olùṣọ́ ah, ah, wọ́n ń ṣiṣẹ́ kan lọ́wọ́ mo dẹ̀ bá wọn mójútó ẹ wá ń polùṣọ́ ṣó ti débẹ̀ ṣó ti débẹ̀. ó ti débẹ̀ ó ti débẹ̀. ọkọ ṣó ti débẹ̀. it has débẹ̀ sir. ẹ̀yin ò lè mọ̀ iṣẹ́ ìlèmí mójútó ah, ẹ dẹ̀ wá ń polùṣọ́ olùṣọ́ jésù olúwa wa ẹ bá ń pàtẹ́wọ́ fún jésù. now èyí tó tẹ̀lé òun ni kí lẹ́yìn mọ̀ tó tẹ̀lé ẹ́ this your bie bie you know you don you no let me remember wetin I wan say again but I don remember now the next one is what you you understand eh shey you understand eh uh, now you stand very very well move a bit move Eh? uh, that is okay you too move a bit closer to him That is okay. Now, Babatunde, I want you to place your hand in a befitable position. Tell me, pe é mbẹ́? Tẹ́ẹ̀mí mímọ́ bá fẹ́ lù ẹ́ lé ní jẹ́ kó lọ lù ẹ́ ń ta o. Babatunde, sí, jẹ́ kí n sọ Yorùbá, jẹ́ Babatunde ohun tó kàn sí o fẹ́ fẹnu ko ẹnu you want to kiss each other now you want to place your hand in a bevitable position and area do you see position and area but by placing your hand please don't place your hand at the front anything from the head then back má gbọ́wọ́lé wájú nínú church tó bá ti délé lọ gbọ́wọ́lé wájú òun ló ní nǹkan ẹ̀ náà ṣe fẹ́ kó gbọ́ wọlé wájú ni nínú chọ́ọ̀chì lẹ́nu kí lè sọ pé ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ah, ń sọ pé ah, ah, èwo ni à ń bẹ̀ Babatunde do you want to place your hand at the front I am asking you a question anywhere okay place your hand anywhere aside from the front no use your mi ò dé sọ pé kò kiss you use your use your two hands. Use your two hands. Just place your hand any position, any area. Where is this? You are not using the second. Okay. The hand is not coming out very well now. No, it is. It's not your. Wait now. Is he okay? Is he okay? Feishike. Now, hallelujah. Hallelujah. Wọ́n jẹ́ kẹ́ rí wọn ẹ̀yin náà ẹ dìde ṣẹ́yìn ò landlord fóònù ni ẹ̀yin náà ẹ dìde kẹ́ wá fíṣọ̀ fèyí ṣìkẹ́ akọrin ó dada tó dáadáa ó ti tó ṣe bọ́kọ̀ ìyàwó mọ́sá kó má gbọ́ wọlé wájú àbí bẹ́ẹ̀ kọ́ ẹ máa wò ó pé tíyàwó bá wá gbọ́wọ́ síwájú ńkọ́ abẹ́ẹ̀ ní wò bẹ́ẹ̀ ṣé àmọ́ kó lè gbọ́wọ́ síwájú wájú kan wà tíyàwó gbọdọ̀ gbọ́ wọlé nínú church ṣẹ́yìn mọ wájú yẹn ẹ mọ wájú yẹn ẹ lè mọ hallelujah olùṣọ́mọ lọ síbì kan níjẹ̀bú òde ní February mo wá sọ pé ìyàwó ó yá gbé ọwọ́ síbi tó da nínú àgbàrá ọkù ẹ bẹ́ẹ̀ ni mo gbọ́ tíyàwó sọ pé ṣóun lè gbọ́ wọlé transformer <laughs> mo wá wí pé transformer kẹ̀ èwo lẹ tún pè ṣé transformer tún wà nù chọ́ọ̀chì ni wọ́n sọ pé tí ò bá yé yín sà ẹ jẹ́ sóun lè gbọ́ wọlé jẹnẹrétọ̀ mo wá fi ẹnu kò lẹ́nu pé èwo ló ń jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ sọ fún mi mọ́ pé ó tì má sọ bẹ́ẹ̀ nínú church because irú ẹ lè wáyé suddenly wọ́n sọ pé officiator dẹ̀ wà ń bẹ̀ no so you can place your hand at any part of our body not at the front did you oya oya oya oya uh -huh. that one is okay. Then raise your head up a bit. Now you're not listening to the instruction very well. When I say in the name of the Father, you begin to move closer to each other. When I say of the Son, both mouths will touch each other without opening the mouth. Do you understand? When I say and of the Holy, you open your mouth and spirit whatever that is in that man will begin to be flourishes to each other. ṣó ti yá ó yá ní orúkọ ti bàbá ní orúkọ ti bàbá àti bàbá àti ọmọ àti ti ọlọ́run ẹ̀mí ẹ̀mí mí mí mọ́. ẹ̀ẹ́dẹ̀ pàtẹ́wọ́ fún wọn ẹ̀ẹ́dẹ̀ pàtẹ́wọ́ fún wọn. ìtúgbéyàwó láyé ọmọlúwa mi fi lélẹ̀ pẹ̀lú àṣẹ. jésù olúwa wa jésù olúwa wa jésù olúwa wa ó mú fóònù wá látẹ̀kọ́ ṣáà mú fóònù bọ̀ ń sì jésù olúwa wa leave you want to kiss more. Eh? You you want Oya oh kiss Oya oh kiss again? Eh? Okay, you continue at home. Oya oh Oya kiss again. Oya me I want it kiss again. Oya kiss again. Kiss again. Jesus Oluwawa. Jesus Oluwawa. Jesus Oluwawa. Jésù Olúwa wa. Hallelujah. Hallelujah. Hallelujah. On behalf of His Eminence, Reverend Pastor Emmanuel Mobino Friday or Shofa. I'm an announcing, declaring, and officially pronouncing Feishike and Babatunde Oladipo, now husband and wife. May the Lord Almighty bless their home. May their home be fruitful. Má nu bẹ̀yìn kilo kí ló dé wo ní tiẹ̀ This is what you will be washing. When your husband leave the house in the morning and come back in the night, did you hear me? Ẹ̀yin òun lajú ni. Ẹ̀dẹ̀ ń ṣe ẹ̀dẹ̀ ń wò báyìí la. What is happening? <laughs> Did you understand? You will be washing from year to year. So you you you not come here to be cleaning. I will don't don't get me annoyed, please. Did you understand? That your makeup, check whether it's within and face the teeth. Is it there? No, don't. I don't tell you to clean it. You are feeling it. Uh, that's what I want you to observe. So you'll be checking. As if you want to go and do something, do like you look at the, like, like this. If anything is there, suspicious. Did you understand? God bless you. Both of you, Yanida. Akoni akọrin fún wa nífẹ̀ẹ́ látòkè wá. thank you over Jésù Kristi Michael mímọ́ bàbá wa àti we thank you Almighty for this hour because you are our God of grace you are our God of mercy we thank you in all ramification between this couple Feishike and Babatunde, coming unto your house of sanctuary today to receive the divine blessing and the altar blessing as well. O Lord Almighty, sanctify the union. Amen. Sanctify the prayer. Amen. Whatever they will begin to be doing as from now on, let it be from you, O Lord. Amen. The power And the grace and protection from you, O Lord, let it descend unto them as from now on in the mighty name of Jesus. Amen. Whatever challenges, whatever limitation, whatever turbulence, èyí tó lè dúró níwájú wọn ní ọgbẹ́rin àgbáyé, O Lord Almighty, cast it away in the mighty name of Jesus. Amen. I place the husband unto you. Bí àṣẹ bá kúrò nínú ayé ọkọ, ọkọ ò lè dá ohunkóhun ṣe nínú ilé, á di kòròfo. Tó bá wá jẹ́bẹ̀ láti wákàtí àti ìṣẹ́jú yìí, Babátúndé Ọládépọ̀ ò ní di kòròfo. You will never be barren. You will never be empty. the authority to act as a father and as a husband in the home, the Lord will give it unto you. Amen. Your authority to act as a father will never go dry. Amen. The Lord Almighty will support you in all ways. The wisdom and the knowledge to act as a useful husband and father in the home. The authority and the grace to drive your home excellently. The Lord will give it to you as from now on. Lẹ́yìn ìsopọ̀ yìí, Sátánì ò ní tú yín ká. Èṣù ò ní fi ìpínyà sáàrin yín. Ẹ ó dògbó, ẹ ó dògbó. Gbogbo ipá àti agbára Sátánì lórí ìrìn àjò tuntun tí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí ọlọ́run wa ọlọ́run bàbá ọ̀ṣọ́fà yóò tẹ̀rí ẹ̀ bá pátápátá àwọn ẹni fíbù nì àwọn tí wọ́n máa ń mú wàhálà wá sírìn àjò lọ́kọláyà bàbá olórí ọ̀fẹ́ mímọ́ bá mi tẹ̀rí wọn bá lẹ́yìn tí a ṣe lónìí ọlọ́run àgbáyé ìbejì ọkùnrin kan obìnrin kan ẹ̀mí mímọ́ bá mi ṣe fún wọn olúwa ṣe wọ́n lọ́rẹ̀ ara wọn kalẹ̀ jésù christ olúwa wa. now and a little advice that i want to give you is that you know both of you were kneeling down i told only you to stand up because you are the one that want to lift your wife up meaning is that as from now on you, you should be lifting your wife. It is mandatory. You should be lifting your wife up materially, spiritually, physical, and in all forms for you to be a blessed father. When a man fails to lift his wife up, will the man go up? Eh? No, ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin kọ́ ẹ jẹ́ ń bi wọ́n léèrè àwọn ọlọ́mọ ìdí ẹ̀ àbí mo kúrò ní ìyá mi ẹ èyí tó bá tọ́jú yín tó sì kẹ́yìn dáadáa ọwọ́ ẹ̀ràn máa lọ sókè àbí ò ní lọ sókè ṣó máa lọ sókè ṣùgbọ́n èyí tí ò bá tọ́jú yín kọ́ ṣètì ẹ máa kọ́ gbọ́ ẹ ṣètì gbọ́ màámi ṣètì gbọ́ ìyá adájọ́ jẹ́ ẹ̀dá mi lóhùn ẹ má dá mi dà ọwọ́ ẹ̀ràn máa lọ sókè àbí ṣùgbọ́n èyí tó bá tọ́jú ọmọ ọmọ ẹ ní gbàdúrà fún. Do you know reason why you should, you should be lifting your wife up? When the time of crisis will emerge, your wife will be there to back you up. To say, my darling husband, don't shake. That thing that, you are, that is troubling you, it will go away. Wàhálà òbí onímájíkì lọ́wọ́ ni, àwọn nìyí. Ẹ́ abáwọn kọ́ nìyí abẹ́yìn náà kọ́ mojúbà o mojúbà o ó yá you now put your hand here you put the second hand here you now in the name of the father and of the son and of the holy spirit ó yá tú ṣe lẹ́ẹ̀kan sí ṣe lẹ́ẹ̀kan sí ṣe lẹ́ẹ̀kan sí jésù olúwa wa jésù olúwa wa táìmù ti lọ táìmù ti lọ ní sọkọ àtìyàwó fẹ́ jó ten minutes àbí. 10 minutes. Because you are going to give me pounds. I'm not I'm not used to naira again. Do you hear me? You will give me a tangible money. Now both of you want to dance.